má bọ́lẹ̀ wà lọ́wọ́ ní kókó sáré. apá bí ìtẹ̀lé ọlọ́run. ṣé ti wọ́n ẹ bá mi di kílé wọn. wọ́n ní sáǹdì ò wọlé. o ti sọ fún ẹ wá síbẹ̀ wá síbẹ̀ mic yẹn ló ń ọba ọba switch to láìpẹ́ láìpẹ́ kí ni mo tún ṣe eléyà tí eléyà tí lọ́wọ́ hop àbínà àbínà àpẹyìn àpẹyìn o ti gbọ́ o ti gbọ́ o ti gbọ́ o ti gbọ́ o ti pa pa mic lọ́wọ́ lọ́wọ́ wọn ti pa ilé wọn pa ilé wọn pa òrẹ́sẹ̀ òrẹ́sẹ̀ mọ̀ náà pa náà ẹ̀yin lẹ́mọ́sọ̀ lẹ́mọ́sọ̀ lọ́wọ́ ṣé bí àtúntà mi ìta mi. kámẹ́rà kámẹ́rà kámẹ́rà. Hadi bakalım. dáadáa mi ò sí o honestly. ká máa lọ ẹ ká máa lò ó sí báyìí. alejima tó wà tàlàtì yẹra kán yẹra fún mọ́tò yìí díẹ̀ inú ẹ̀ kàn sí ọ̀tàn fún tó mọ́tò ẹ dúró ẹ dúró wọ́n dúró à. wájọba ló máa wà fún mákàntí. kílẹ̀ ọ̀nà fún wọn. wọ́n dúró sẹ́yìn ọ̀rẹ́ yẹn. Thank you.

tẹ̀lé wa dé díẹ̀. wọ́n ká mú díẹ̀ díẹ̀ wọ́n rest díẹ̀. kọ́ máa lọ kọ́ máa lọ kọ́ máa lọ zoom wà náà. ẹ máa lọ ẹ máa lọ. Hello, Molugu. over report ẹ sọ fún títọ títọ yóò 比没大几年。 listening to the people of our kingdom, Ondo State, Nigeria. And right now we are at Owo Town in commemoration with the celebration of the Go-Go Festival. As we all know, this festival is dated about 600 years back. In fact, more than. It's actually one of the festivals that is very, very important in this part of Ondo State, this part of Africa as well. We all know uh, what to be one of the most prestigious that when it comes to cultures and tradition. Of course, it has the largest balance when it comes to Africa. So today, OECS Media Crew, we are here live and direct to stream it on all our social media platforms. Talk about the Facebook, talk about the YouTube here to display the beauty of the culture of the Owo people, which, uh, which the Owo people themselves call Owo, which means honor, prestige and dignity. We all know when, when talking about Igogo Festival, it's actually a festival that talks about love because it's uh, the, the story originally revolved around love between the eight Olowo, that is Oba uh, Rengenge, and uh, his beautiful wife, Oronshin. Then the festival actually revolved around the two of them. We're going to be just you about the story as the festival evolved, so please don't go away. people, like I was saying earlier, I was actually talking about the beauty of the culture of the Owo people. Like we've been broadcasting since months, since we started the transmission. If you to look critically, you see a lot of beautiful things. You see a lot of elderly men clouded in white attires, uh, white uh, uh, around their waist. Some are even plaiting their hairs with a beautiful akun on their neck. Some are even adorned with gold and all of that. You see some children with uh, uh, uh, uh, some stick, you know, bouncing it, biting it on the floor, which actually makes some rhythmic sound. All, the, all of these are actually part of the beauty of the Igogo Festival. I can promise you that if you stay with us on this platform, we're going to be giving you the gist about how it works, like how it happens, because we are, uh, uh, according to what we heard, Igogo Festival is about 17 days, like it's a 17 days ritual. Each day has particular uh, uh, um, ceremony that they do. Don't I can promise you, because our Department of Content Development are actually working seriously on this to make sure that they give you the details one after the other. But today is actually the final day of the celebration of the Igogo Festival right here in Owo. We're actually waiting on the king to actually join us, the person of His Imperial Majesty Ọba Dr. Badegeshi Ogunye the third, who is actually the co-celebrant of today. If you see the uh, the Kabiyesi plaited his hair with beautiful feathers of parrot on his head, adorned in his coral beaded clothes, and of course the white uh, wrapper. He is so looking so good. And, and um, I mean, in fact, if you were to be, if, if, if, if, you're not really conversant with the culture of your people, seeing him at first, you'd be like, oh, is this a woman? Be yes, because of his hair, he plaited his hair, which is actually part of the traditional right. According to the history we heard about the Igogo festival, uh, plaiting of the hair is actually abducted from the goddess, that is the Orange herself. You know, it's part of actually the right to do in order to commemorate her. I told you earlier that as the event unfolds because we are still going to be working on it's a very very big document we're actually working on we're going to be giving you just about all the details of the Igogo festival but, but for today let us enjoy the beautiful sights of the culture and tradition of the Oro people yeah I can't really speak in Oro but then I'll try as much as possible to make sure that today is beautiful and we actually try as much as possible to give you detail about what is done today Oroṣabunmi Olasera guys. my name is lot of crew members on but make sure that today's transmission is actually a beautiful one. You would regret sitting by, uh, I mean, on your seat there, watching it live and direct with us. Don't forget, Igogo Festival 2021 right here in our town is what we are actually doing. You can join us on our Facebook page, Ondo Ekishat Show on Facebook or on our YouTube, OECS Media. Yeah, you can join us live and direct and you know watch it live and direct as it as it is happening. Hot, hot, yes. á fi àfikẹ́ kí gbogbo ẹ̀yin ẹ̀yin wa nílé lóko nírìn àjò ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ẹ̀yin ọmọ Oǹdó gbogbo àwa ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire á fẹ́ sọ kí gbogbo wa wípé a máa kú déédéé àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Oǹdó lórílẹ̀‐èdè Nàìjíríà náà láti wà tí a ti ń gbé ohùn sí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ bẹ ṣé wò wá báyìí lórí yálà amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìléwọ́ yín lẹ́tí láǹfààní àti darapọ̀ mọ́ wa ìlú Ọ̀wọ̀ ńlá wa tí wọ́n ti ń ṣe ayẹyẹ ọdún ìgógó ti ọdún yìí gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe ṣáájú mo ní ọdún ìgógó ti ń ṣẹlẹ̀ ní bíi ẹgbẹ̀ta ọdún sẹ́yìn láti ayé ìgbà ọlọ́wọ̀ kẹjọ eyín ọba rẹ̀gẹ́jẹ̀ ẹ̀ ò tó jẹ́ pé ó ní ó jẹ́ ayẹyẹ tó jẹ́ wípé ó ní ṣe pẹ̀lú ìfẹ́ nítorí nípa ìfẹ́ ẹ̀ ò ní ayẹyẹ yìí ni ó fi wáyé ìyẹn ìfẹ́ tí wà láàárín ayaba ọ̀rẹ́ṣẹ̀ àti ọba rẹ̀gẹ́njẹ bẹ́ẹ̀ ni ló ti ṣẹlẹ̀ mo yẹ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà náà àmọ́ àti fídá yín lójú wípé a jẹ́ kó nítorí pé àwọn akẹgbẹ́ wa the department of content development tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ti ń kó gbogbo àwọn ayẹyẹ yìí papọ̀ láti rí wípé ó dòdìndín fún gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ní pàtàkì ẹ̀yin ọmọ òtẹ́ ó pẹ́tẹ́ ti kúrò nílé bí ayọ́lá àti ń gbàgbé àwọn nǹkan àwa ṣe ìlérí pé a ṣe kí ni a máa rí dájú wípé àrùn yín létí mo wá rọ̀ wá wípé kí a dáadáa jọ̀wọ́ kí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ayélujára facebook èyí ní ondo eke chat show facebook tàbí ní orí youtube oecs media èmi àwọn gbàgbọ́ pé lẹ́ni o ayẹyẹ ìgógó tọdún yìí ó máa dùn gbọ́ngbọ́n máa kàn sí gbogbo láti rí bó ti ṣe ń ṣẹlẹ̀ tí àárín àwọn olóyè lóríṣiríṣi tí wọ́n wọṣọ ààlà tí wọ́n fi àìkú àkún sí ọrùn tí wọ́n ti dirun wọn bí obìnrin tí wọ́n fi ìkóòjẹ tí wọ́n fi sí inú irun wọn èyí ara ara ayẹyẹ ọdún náà ò àṣìṣe lọ gbogbo la wípé tí bá ń sọ nípa àṣà àti ìṣẹ̀ṣe ìlú Ọ̀wọ̀ jẹ́ ìkan gbòógì lára àwọn ìlú káàárọ̀ òjìrè tó ṣe tó pa àṣà àti ìṣẹ̀ṣe mọ́ ẹ̀hẹ́n èyí ńlá wá ní pé ká fi gbogbo ká fi eléyìí hàn gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì gbogbo àwa Yorùbá ká lè mọ̀ wípé àwọn ìlú kan nílẹ̀ Yorùbá wọ́n sì pa àṣà àti ìṣẹ̀ṣe mọ́ oríṣiríṣi oríṣiríṣi àwọn ohun ló ti ń ṣẹlẹ̀ lẹ́ni ta ti ń wò a rí àwọn ọmọ kan tí wọ́n gbé igi lọ́wọ́ tí wọ́n fi ń lu ilẹ̀lẹ̀ tí wọ́n ń kan sáárá sí ọba wípé ọba wàá gbọ́ wàá tọ́ a rí àwọn olóyè lóríṣiríṣi àwọn tí wọ́n dirun wọn àwọn tí wọ́n wọṣọ àlà funfun wọ́n tún ró ìró funfun oríṣiríṣiríṣi wọ́n tún di irun wọn gbogbo ṣe kí ni wọ́n wuyì wọ́n gbayì wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sì wù nìyàn àwọn àrò gbogbo yìí wípé kí ẹ má ṣe yí kó ń bẹ o pé ẹ wà níbẹ̀ pẹ̀lú wa nítorí pé ìgógó ọdún ìgógó tọdún yìí ó máa dùn gbọ́ngbọ́n máa kọ́ sí èmi ọmọ yín Òrìṣàbùnmi Ọláṣẹ́ra ni mò ń gbọ́ sàfẹ́fẹ́ láti ìlú ọ̀rọ̀ òní mo wà báyìí èmi pẹ̀lú oríṣiríṣi gbogbo àwọn akẹgbẹ́ wa náà lájọ wà bẹ́ẹ̀ mi kọ́kọ́ ni mo wá délé ní inú obìnrin mi wà kakọ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn àwọn olóyìnbó gbogbo pátápátá lájọ wà ń bí àwọn ẹ̀ka audiovisual wa àjọ òṣìṣẹ́ lọ́wọ́ ni àwọn ẹ̀ka programs development gbogbo àjọ òṣìṣẹ́ lọ́wọ́ ni àwọn eh, programs náà gbogbo àjọ ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ni so fún àǹfààní èyí a kí gbogbo wa sì rọ̀ wá wípé kí a má yí kó ń bẹ̀ nítorí pé kíni ayẹyẹ náà ó ṣe bẹ̀rẹ̀ ni lọ́wọ́ lọ́wọ́ báyìí kábíyèsí ń gbìyànjú wọ́n ti ń jáde bọ̀ láti ààfin láti wọnú ìgboro àwọn bó ṣe ń lọ tó ṣe ń lọ náà ṣe ṣe kíni tí wọ́n kí àwọn ènìyàn torí inú ọjà lágbà pátó kí àwọn ah, ẹ̀yin èèyàn mi o a kú ọdún o a kú ìyèdú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló máa àmì ọ̀pọ̀ wa la máa ṣe àmọ́dún láṣẹ ọlọ́run àwa rò yìí pé ẹ má yìí fún mi ìgógó festival tọdún àjọmọ àti ẹtí jọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ láṣẹ ọlọ́run Elédùmarè àjọmọ àṣetọdún tó ń bọ̀ ni ẹ má yìí fún mi ọ̀ṣọ́fúnmi ọlọ́sẹ̀ àlọ́ sọ wípé ẹ wà lórí kalẹ̀ à ń bọ̀ wá. audio kámẹ́rà wọlé ni ọ́dọ̀ kámẹ́rà wọlé ni ọ́dọ̀ kámẹ́rà ṣẹ̀tọ́ ni bá sọ̀rọ̀ ni. TCS live streaming services. It's not your usual streaming board. Our Moxie equipment where the efforts of our activists has immensely accelerated us beyond ordinary. Our packages are nice one for excellence. Be us today to live stream your event to the world. Be it cultural, traditional, religious service, wedding ceremony, shiftancy, housewarming, birthday, and lots more. With the aid of our modern equipment, we're going to showcase the beauty, concept, and content of your event to the world. We also diversify in photography and videography. Contact us today at House 1 103 Brigade Ademulegun Road, Baptist Junction, Ondo. Send us a mail at info at oecsmedia.com or you can reach us on plus 234 7049910279 plus 234 7049910279 OECS live streaming package. Excellent service. dem dey do for lagos city yeah love is a beautiful thing but it's only applicable to those who knows and can interpret love in a way that will sweep their loved ones up their feet. Therefore, Holy Shout Out team is here to help you interpret your love to your loved ones in a lovely way. Holy Shout Out team is ready to help you organize a surprise package with wonderful, well-packed hamper, either for birthdays, wedding proposals, graduations, housewarmings, shiftancy, and so on. Guess what? We also give the service of a saxophonists, traditional drummers, traditional dancers, poets, chants, and lots more. What are you still waiting for? Contact us today at House 103 Brigadier Adebulegu Road, Ondo City, or call 070 or you can send us a mail at info at oecsmedia.com. I can promise you an experience with us be a lasting. What? ti wá tẹ́tọ̀ fún ẹni ẹni lórí ẹ̀rù rí o sọ fún mi láti ọba ní ìlú kámẹ́rà o ẹ̀ẹ́dà kò fún ìkókò lọ bí òyìn èyí ló sọ ń sọ. Thank you. Ini b Bye. want stay on the down ẹ má jí kú òǹbẹ ẹ jẹ́ ká jọ máa gbádùn ìgbògo festival ọdún nítorí pé kí ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ wọn ní kábíyèsí ṣe máa wọnú ìgboro tó máa kí àwọn lóòótọ́ wọ́n ti bẹ̀rẹ̀ ní bí seventeen days ago this is the last day of the celebration anyways but all the same èyí náà tó jẹ́ ayẹyẹ ọjọ́ tó jẹ́ ìkẹyìn nínú ayẹyẹ ìgógó festival àkódà ó dùn gbogbo kẹsì ẹ rí i pé àwọn èèyàn tún yáyá wọn tún yáyà jáde lẹ́yìn Dr. Bade Geshin Ogunoye the third, the Olowo of our Honestly, people are really out. Àwọn ọmọdé, àwọn àgbàlagbà oníkálukú ló jáde ní kẹ̀tíkẹ̀tí láti bá ọba ṣe ayẹyẹ ọjọ́ bí. Gẹ́gẹ́ bí mo sọ fún wa ṣáájú, mo ní Ìgógó fẹ̀sọ̀ ọdún Ìgógó jẹ́ ọdún kan tó yẹ wípé ó ní í ṣe pẹ̀lú ìfẹ́ hmm, pẹ̀lú tí a sì ń wò báyìí a rí i pé lóòótọ́ that myth it is actually true so i will tell you it is not a myth but well but as well a real story so the Igogo festival which actually uh, uh, emanated from the word agogo but your people call agogo igogo uh, oh, that's just like uh, the word owo is owo which means honor and prestige so i implore every one of us let us stay around a for máa one fi ọ̀fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò lóríṣiríṣi ṣùgbọ́n jẹ́ ká ṣe máa ṣe kí ni kájọ máa jẹ gbádùn ẹni ṣọ́ẹ́rí àwọn èèyàn jáde lọ́tún ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ yìí tiẹ̀ mọ̀ wípé bí ọba ti ṣe jáde báyìí tó ti ń kí àwọn èèyàn èèwọ̀ ni nílùú ọ̀wọ̀ fún ọkùnrin kọkùnrin láti dé fìlà tàbí obìnrin kankan láti wé gèlè torí mo ti rí àwọn àgbàlagbà kọ̀ọ̀kan tó ti ń tọ́ ẹ tó ń bá àwọn èèyàn wọlé pé ah, ẹ ṣí fìlà yín o ẹ tún gèlè yín o nítorí pé kí ni ọba ti ń bọ̀ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ní ìtàn wọ́n jẹ́ kó yé wa wípé ní ayé àtijọ́ ẹ nígbà tí yèyé ọ̀ràn ayaba Ọ̀rànṣẹ̀ tó bínú kúrò láàfin wọ́n ló dé ìlú kan ẹ̀mí ìdánukọ̀ ìlú náà báyìí I'll be leaving the Department of Content Development to do that. Wọ́n ní gèlè ẹ̀ ṣí níbẹ̀ ẹ ó lórúkọ tó ń pe ìlú náà bí ètò náà bá ṣe ń tẹ̀síwájú a máa fún yín ní àwọn orúkọ ìlú yẹn lọ́kọ̀ọ̀kan ní èjèèjì léyìí tó túmọ̀ sí wípé gbogbo àwọn ohun tí wọ́n pè ní èèwọ̀ yìí ó lóhun tí ó bi tẹ̀ torí àwọn àgbàlagbà gbọ́ wọn ni pé ìbá ló bí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sì ṣe kí ni ó bí ìṣẹ̀ṣe léyìí tá à ń ṣe lénìí tó mo rọ gbogbo wa ẹ jẹ́ kájọ wà ń bẹ̀ kájọ máa gbádùn àjọ̀dún Igogo ti ọdún yìí pé kí ni ó dùn ẹ mo ti fẹ́ fi àsìkò ríro àwọn agbófinró wa àwọn civil defence àwọn Nigerian police police àwọn àmọ̀tẹ́kùn peace corps every one of them is actually out to make sure that they maintain peace and honestly if you are watching live and direct i pé àlàáfíà wà kò sí pé àwọn kan ń jà níbì kan kò sí pé ìjàmbá ọkọ̀ wà níbì kan torí pé kíni àwọn ènìyàn wọ́n pa òfin mọ́ kódà àwọn fijilanté gan ògbẹ́yìn gbogbo ọ̀nà ṣe ṣe kíni tí wọ́n ṣe kíni tí wọ́n fọwọ́sowọ́pọ̀ tí wọ́n jọ ń ṣe kí gbogbo ẹ̀ lè túṣe léyìí tó túmọ̀ sí wípé ìfẹ́ ó wà nílùú Ọ̀wọ̀ bàgbàlagbà ṣe ń bọ́mọdé ṣe náà lọmọ làgbàlà yẹn lọmọdé náà bàgbàlagbà ṣe ọkùnrin bóbìnrin ṣe kò sí ẹlẹ́yàmẹ̀yà kódà àwọn tí ń ṣe àwọn jagunmólú náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni kódà àwọn tí ń ṣe ọmọ ọ̀wọ̀ gan gbogbo wọn ṣe kí ni wọ́n jáde ní kẹ̀tíkẹ̀tí láti bá ọba ṣọdún ti ọdún yìí ẹ mo sì gba láṣẹ ọlọ́run elédùnmarè ojú wọn torí tọdún ojú gbogbo wa torí tọdún yìí náà ló máa rí tẹ̀ẹ̀mí àwárọ̀ yín o ẹgẹ́ mi sọ lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan wípé ẹ lè pàdé wa lórí ìkànnì ayélujára facebook ní Ondo Eki chat show lórí facebook tàbí lórí youtube page wa oecs media ẹ má yí kúrò ń bẹ̀ ń kalẹ̀. Adémọ̀lẹ́kí. kí gbogbo ẹ̀yin èèyàn wa wípé ẹ kú àtàárọ̀ a sì lérò wípé ẹ ń jẹ gbádùn ètò náà bí a ti ṣe ń bá bọ̀ gẹ́gẹ́ bá tọ́ fún yín ìgógó festival náà la ṣe ṣe lọ́wọ́ ní ìlú Ọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn wo wípé iṣẹ́ òní òní pé tí a bá ní àǹfààní láti bá ìkan tàbí méjì nínú àwọn ọmọ bíbí inú ìlú yìí tàbá ní àǹfààní láti bá wọn sọ̀rọ̀ fún ìdí èyí mo ní ìyá mi dáadáa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bó ṣe rí lẹ́jọ́ pọ̀ tí wọ́n kí ni tó ń gbọ́ ẹwà ògbọ́ ọlọ́run tó ń gbọ́ lára wọn ní báyìí máa fi ọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ pẹ̀lú wọn máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kéékèèké kan fún wa lórí lórí ọdún tá à ń ṣe lẹ́nu gangan yíyún Igogo festival ẹ káàsán ìyá wa. ẹ káàsán ọtí. ẹ jọ ṣe ẹ lè bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín. orúkọ mi ni Olúwafúnmi Medinat Abiodun. okay ẹ ṣe gidigidi ẹ jọ um, ṣé agboolé tẹ̀yìn ti jáde ṣé ó ní orúkọ kan nínú ìlú yìí tàbí. yes okay ìyá tó bí ìyá tó bí bàbá tèmi hmm. òun ni first woman chief lọ́wọ́ wow high chief mi okay but very unfortunate that she has passed last hmm, year last year okay okay thank you very much ma ẹ jọ̀ọ́ mo ìbéèrè tèmi fẹ́ bèrè torí mo mọ̀ wípé mi ò ní classifying as àgbàlagbà youth náà lẹ ṣì jẹ́ and i know that you have a vast knowledge about the culture and tradition of, of this course, town of, of course, course due to your lineage ǹjẹ́ ẹ lè sọ fún wa ṣókí tí ẹ mọ̀ nípa ìgógó festival tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Igogo festival ìdí tí ó fi jáde tá a fi ń ṣe Igogo festival lọ́wọ́ ọba wa ló lọ sínú igbó ó ń ṣe ọdẹ lọ ni so ìgbà tó wá dé inú igbó rí antelope that is àgùnrín làwa ń pè lọ́wọ́ so ìgbà tó rí ó wá fẹ́ yìnbọn sí àgùnrín yẹn bọ̀ ìgbà tó fẹ́ yìnbọn sí àgùnrin yẹn wá ní kó jọ kó má hmm. yìnbọn sóhun o hmm. pé èèyàn lòun ó wá padà ó wá yí padà sí èèyàn hmm. so bí kábíyèsí èèyàn tó dẹ̀ dá padà sí yẹn ó fine gan she is very pretty she is a pretty woman ó wá ní ṣé ó lè jẹ́ kó jẹ́ ìyàwó òun ni ọba wa ní à ìyẹn wá ní òun á ṣe ìyàwó ẹ̀ ṣùgbọ́n òun ní àwọn àṣírí kan o tó bá ti lè pa nǹkan tó fa igogo jáde nìyẹn ó wá ní òun ní àwọn àṣírí kan ó ní ṣùgbọ́n tí ò bá lè pa àṣírí yẹn mọ́ ó lóun ò ní fẹ́ kábíyèsí wá ní kí ló dé òun lòun ní ilé òun òun lòun ní inú inú ilé ọba hmm. àwọn olórí tó kù ó di dandan pé kó fọ́lò nǹkan tó bá tó bá sọ náà tó wá ní òkè bó ṣe padà bó ṣe tẹ̀lé kábíyèsí sínú ààfin nìyẹn hmm. bọ̀ tìgbà tó wà ní ààfin òun ni kábíyèsí ó yẹ kẹ́ ẹ mú wọn nífẹ̀ẹ́ ju bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó jẹ́ bí ayò ọba ayò ọba hmm. but very very unfortunate hmm. kábíyèsí ò sílé lọ́jọ́ hmm. kan bó ṣe ní à kábíyèsí ò sílé ó wá ní à pé ìgbà tó ṣeré tí kábíyèsí lọ sí eh, meeting tó ń ṣe ní ibìkan so bó ṣe lọ wọ́n wá sọ pé kó tó padà dé àwọn ìyàwó tó wà nílé èèwọ̀ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe ṣe so by the time tó máa ṣe hmm. kábíyèsí wá padà dé kò wá bá ọ̀rànṣẹ́ lé mọ́ hmm. ọ̀rànṣẹ́ wá. ókè ọ̀rànṣẹ́ lórúkọ àkùnrin tí ó bá fẹ́ parí ọmọ tó dìyàwó ẹ̀ ìkòkòkò kó fi wáyé gangan. Hmm. so wọ́n wá sọ fún pé ah, ah, pé kó jọ pé báwo náà ṣe fẹ́ ṣe báyìí wọ́n wá ní kò sí pé òun ò lè padà sáàfù mọ́ ṣùgbọ́n kẹ́ẹ̀bá lè máa rántí mi ẹ máa hmm. ṣe Igogo festival. Hmm, that is in commemoration of me. yes in commemoration wow. of me. Hmm. that was the reason Igogo festival comes alive. alive okay that is just true. ẹ ṣeun ìyá wa ẹ gẹ́gẹ́ bí ohun tí mo tún ta gbọ́ níta ọ̀kẹ́ gẹ́gẹ́ àwa eh, àwa oníròyìn àwa oníròyìn báyìí a máa ń tọpinpin nǹkan wọ́n tún wọ́n sọ kókó wọ́n ní wípé ní àsìkò Igogo festival yìí wípé ìlú ò gbọ́dọ̀ dún ṣé lóòótọ́ ni lóòótọ́ ni wọ́n gbọ́dọ̀ lù wọ́n gbọ́dọ̀ lù kò sí níbi gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tí Ọ̀wọ̀ ti jáde wọ́n gbọ́dọ̀ ọdún. Hmm. wọ́n tún fi in respect in respect of. the that ọ̀ránṣẹ́ wow ṣe ṣe thank you very much hmm. ẹ ṣe gan ma ẹ jọ ma ó wá tún ní nǹkan kan ẹ má bínú pàrọ̀ mi bẹ́ẹ̀ pẹ̀ yìí o nǹkan tó yàn kó tí mo rí tó wá tó tó jẹ́ ohun àrà fún mi nígbà tí mo dé lóòrùn ni wípé gbogbo àwọn ọ̀dọ́ yẹn náà jáde àtọmọdé o àtàgbà ìlú wa ń jì lórí hmm. ọba tó jẹ yìí ọba ọ̀dọ́ ni. is a youthful king lórí bẹ́ẹ̀ ni nítorí pé Igogo festival yìí kò dùn nígbà tí ò tí ì débẹ̀ ìgbà tó débẹ̀ ni gbogbo wọn sọ pé gbogbo ala máa jáde gbogbo ala máa hmm. jáde that was the reason you are seeing many people, many people. working along with kábíyèsí. okay ma in order not to take much of your time ẹ jọ̀ọ́ ẹ ṣe lè bá mi fún àwọn ọ̀dọ́ tó jẹ́ ọmọ ọ̀wọ̀ tó wà ní gbèríko ní àmọ̀ràn yálà bí akọ máa wálé ni àbí nǹkan kan àmọ̀ràn tó ah. fẹ́ gbà wọ́n. ohun mi kan wálé o and mo dẹ̀ fẹ́ kí àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọ ọ̀wọ̀ kọ́ńtẹ̀kì culture as a good thing kọ́mu lọ́kùnkúndùn kọ́mu dáadáa pé nǹkan ìbílẹ̀ yìí yìí ó wà important for mm. everybody mm. ẹ wo bó ṣe yẹ wá lónìí ẹ wo bó ṣe dùn ẹ wo lẹ̀kẹ̀ tí mo lò everybody are agreeing to put on this, this yes. because if this igogo is not alive a lè ṣe gbogbo eléyìí that was the reason we are all happy working now but mo wá sọ fún àwọn ọ̀dọ́ báyìí pé ní ìdílé wọn any culture tó máa ṣe ń bẹ̀ kan gbárùkù sí bẹ́ẹ̀ ni ẹ àti babaláwo ni o àti jésù kristi ni o àti gbogbo àwọn oníṣègùn ni o ìkan ọlọ́run kan gbogbo wa ń sìn ẹ ṣeun yàrá thank you so much ma ẹjọ́ mọ̀ ìbọn fẹ́ kẹ́ bá mi darúkọ yín fáwọn èèyàn lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni ìyáàfin olúwafúnmi kẹ́ ọmọ Aishi Famolago ní Ọ̀wọ̀. ẹ ṣeun ma thank you very much my God bless you. ẹ ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu ìyáàfin omi àgbòlè Fámúwàgún ẹ mo fẹ́ kí rọ gbogbo wa wípé kí a gbọ́ ọ̀rọ̀ tí ìyá sọ wọ́n ní wípé ohun tí a bá ń ṣe nídìílé wa ìsìnkẹ́sì tàbá ń ṣe yálà wọ́n ń bọ̀rọ̀ ìṣàkọ́ndílé wa ni o yálà olóhùn kan tó jẹ́ bí ohun ìbílẹ̀ tá à ń ṣe nídìílé wọ́n ní ká ṣe kí ni ká gbárùkù tí ká mú lọ́kùnkúndùn yálà ìdílé aláwo fi jáde ni àbóníṣègùn àbí aláwọ̀ ní ká ṣe kí ni ká gbárùkù tí ká mú lọ́kùnkúndùn nítorí pé kí ni ohun abínibí wa kò gbọdọ̀ parun tí wọ́n rò kó tó ti ṣe lọ́wọ́ láti bíi seventeen days ago tí wọ́n ti ń ṣe ayẹyẹ a rí wípé ní ìlú Ọ̀wọ̀ gangan àṣà àti ìṣẹ̀ṣe kò parun rárá oríṣiríṣi àwọn olóyè wọ́n wọ aṣọ àlà wọ́n lo àkúnsọ́rùn lọ́kùnrin lóbìnrin wọ́n ṣe kí ni wọ́n jáde ní kẹ̀tíkẹ̀tì láti bá ọba Gbádégẹṣin láti bá wọn ṣe àjọ lọ Igogo festival mo wá fẹ́ rọ gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká pa àṣà àti ìṣẹ̀ṣe wa run o nítorí wípé kí ni tá a lọ sókun tá a lọ sí ọ̀sà bá a roko bá a rodò tẹnitẹni tèkísà ní tààtọ̀ ẹ má gbàgbé pé ilé làbọ̀ sinmi oko wọn á rọ gbogbo wa ẹ má jẹ́ ká gbàgbé ìṣẹ̀ṣe nítorí pé kí ni ìṣẹ̀ṣe làgbà Igogo festival ṣe ń tẹ̀síwájú oecs media àṣìwà ń bí ẹ máa bá wa kálẹ̀ ẹ má gbàgbé facebook page wa Ondo Ekishatio òun la wà lórí youtube oecs media òun la wà tá a ti jẹ́ kí ni tá a ti ń dá gbẹ̀dùgbẹ̀dù ẹ máa bá wa kálẹ̀. báyìí ààfin ọjọ́ múlúdà òun la wà tí àwọn ènìyàn dúró de kábíyèsí láti wá ṣe ìbà tí wọ́n máa ń ṣe níbí um, right about now we are going to be um, actually where we are coming from uh, the street i mean the lane we actually took was from the imola then from imola to ijebu and right now we are at the palace of the Jomuluda, uh, where people are actually uh, awaiting the arrival of the KBSC, His Imperial Majesty, uh, Upper Dr. Gbadegeshi Ogunoye II, uh, the third, I beg your pardon. So right now, there's going to be a little cut in our transmission, but I want to uh, implore you to actually stay there because we're going to be back very, very shortly. Thank you so much.